فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́gbà tí adúgbẹ́ fún ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala àtọrọ ìfẹ́ àti ìjọ ọlọ́wọ́n bá náà fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú tafsiru al-Qur'an al-Karim 16 a máa tẹ̀síwájú ní àyà àyà 17 láti dúró a máa tẹ̀síwájú ní àyà 18 abẹ́ Allah subhanahu wa ta'ala eléyìí tí a ó máa pé ẹ̀wọ̀ lẹ́yìn tí ó sì máa jẹ́ èyí tí a ó fi fi ètò tẹ̀sílì ní Ramadan tọdún yìí láti fi gúnbì ká abẹ́ Allah subhanahu wa ta'ala ó máa ṣe lẹ́yìn ní àṣemọ̀kún wa ó má ṣe ní ọ̀kan èyí tó kù ó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lélẹ̀ ó sì fún wa بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين كفروا بربهم أعمالهم كرمال اشتدت به الريح أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba Allah onáàlú àwọn mẹ́rin oṣù ní àwọn mìíràn ọba tó tẹ̀gbùgbù wọn ọrụ àwọn ọba tí ìbẹ̀rẹ̀ tó jáde jápo ní máa ń tẹ̀ka tó bá wù níbi ọba ní Lánàá, a ṣàlàyé fún wa bí ọlọ́run ti ṣàlàyé ìbínú ẹ̀. Èyí tó tóbi ilé gbogbo àwọn mẹ́kọ̀ọ́nà ọlọ́run bá láyé, àwọn tí wọ́n ń kọjú iṣẹ́ tọ́lọ́, tí wọ́n lọ́wọ́ nípa ọlọ́run bá tó wọ́n tó dúró tó ń ti gbogbo àwọn mọ́ọ̀ṣì tọ́lọ ọlọ́sàlàyé ìbínú rẹ̀ léèmù wọn kọ́lọ́kọ́mọ́ bínú sí wa ọlọ́wọ́ abẹ́ fún wa Al-Qur'an yóò máa fún wa ní ọ̀rọ̀ tọ́lọ́ ń bá ń sọ fún wa ọlọ́wọ́ fún wa ní àfiwé iṣẹ́ táwọn aláìgbàgbọ́ bá ṣe láyé ṣáláìgbàgbọ́ níṣẹ́ ẹni kankan ni níwájú ọlọ aláìgbàgbọ́ ẹni tó kan tó lọ ó lè ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ibi olùwà ìlẹ́yìn ó lè ṣe dáadáa táwọn òbí ẹ̀ méjèèjì aláìgbàgbọ́ ó lè máa sọ ohun ẹbí pọ̀ kódà ó lè máa ṣètọrẹ àánú gbogbo àwọn tí olóore wọ̀nyí ó lè ṣe láyé àmọ́ níwájú ọlọ́run àìgbàgbọ́ yẹn kò ní yé kóró sẹ́yìn níwájú ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé wá tóbi ní àtìyá náà ọlọ́run bá yóò fi iṣẹ́ náà yóò fi hàn ṣùgbọ́n yóò fi dànù ìbànújẹ́ tó gba ilé ìjẹ́ gbogbo ẹni tó bá kọjọ lọ ọlọ́run á fún wa láti ojú mi bí aláìgbàgbọ́ ti fọwọ́ gbólẹ̀ Ìgbà tó ń bẹ̀rẹ̀ sí àmà ọlọ́pọ̀ ṣọ wọn bẹ́ẹ̀. Àwọn ọ̀gá ní àpẹ́júwe, àfiwé, àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ sọ́lọ lọ́pọ̀tọ̀ lọ lọ́lòdì sí àwọn òjíṣẹ́ tọ́lọ̀ wọn bá ń dáyé. Àpẹ́júwe wọn. Àwọn ọlọ́wọ́ bá ní àpéjúwe àwọn aláìgbàgbọ́ bí rọ́bì tàbájúwájú ọlọ́run ọlọ́fẹ́ fún wa ní àpéjúwe bí wọ́n ṣe kò fún tó bá sọ olùmọ́tòkè yé wa ọlọ́wọ́ àwọn àpéjúwe tí ó ṣe kó yé wa wá ọlọ́wọ́ bá ní gbogbo jẹ́ tí wọ́n ṣe níṣẹ́ olóore láyé wọ́n tọ́jú ọmọ orúkàn wọ́n tọ́jú ọkọ́ wọ́n tó ọkọ̀ ẹni pọ̀ wọ́n ṣe dáadáa láwọn òbí tí wọ́n bí wọn àtòmínà àwọn oníṣẹ́ eré míì tí wọ́n tó lè ààrẹ ṣe ọlọ́run oníṣẹ́ eré yẹn náà tó bá jẹ́ tó já sí àmà ọlọ́run bá ní iṣẹ́ wọn ló dàgẹ́gẹ́ bí ewu ṣe mọ̀ wípé kẹ́mi tó ń dáná bá ń dáná gbogbo ewu èyí tó ń kó lọ ó lè ga ó dàbí òkè àmọ́ ewu bó ṣe wulẹ̀ ó ga tó kò lè dúró níwájú atẹ́gùn gẹ́gẹ́ bí òkè ó ṣe dúró níwájú atẹ́gùn iṣẹ́ àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run bá dúró òkè bátẹ́gùn bá ń fẹ́ jù bẹ́ẹ̀ lọ kò òkè ṣubú ṣùgbọ́n tí àwọn aláìgbàgbọ́ gbogbo dáadáa lọ́gbẹ̀rẹ̀ ayé ṣe pátá ọlọ́run eérú lásọ̀ọ́dà tọ́gbẹ̀dà kìíyàmà ọlọ́run àpẹẹlúwẹ̀ ẹ̀rọ àgẹ́gẹ́ ẹni tó ń dáná tó wá ń kó eérú jọ eérú rẹ̀ ti wá ga oṣù dàbí òkè ṣàdédé nìjí bẹ̀rẹ̀ sí ní ìjà ìyàwó ni làásì níjọ́ka ni ìjí bá bẹ̀rẹ̀ atẹ́kùn yìí bá ń fẹ́ ìṣàbíjá atẹ́kùn yìí lágbára ọbẹ̀rẹ̀ sí ní ń fẹ́ Ẹni ìgbòrò sílẹ̀ láàrín ìlú náà Ẹ̀rù ìròyìn ló kó mọ́ àti yóò ti parí fún Lálẹ́bù. Ṣẹ̀yìn tó bá ṣe ń gbé ìyàtọ̀ lọ ní Lálẹ́bù bá wọ́n lè ní oṣù padà. Ṣùgbọ́n tí Lálẹ́bù bá fún ẹ̀rù bá kú ìyàtọ̀ lẹ́tù padà. Èyí tó parẹ́ mọ́ Lálẹ́bù. Èyí tó parẹ́ máa wò ní oníṣẹ́ àlọ́nà olùpáàrù orílẹ̀ islam ẹwọ àfiwé ọlọ́run ọmọ òṣìṣẹ́ ọwọ́ òkúta wọ́n lè yọ bátẹ́lù bá ti òkúta abúlé tó padà ápùsì ṣùgbọ́n lọ́wọ́ bá ní ìsúnkú sẹ́ẹ̀rẹ́ táwọn aláìgbàgbọ́ bá gbélé ayé ṣe ìdí ó dà níjọ́ náà níwájú ọlọ́run bí a jẹ́ bí èèrú bẹ́ẹ̀ sì ni tí atẹ́gùn bá dé atẹ́gùn yóò fi gbogbo yẹn dà tó bá wá kú dànù lórí tó ẹni tó kó ewu jọ gan náà látẹ́kùn ó ti máa kú dànù ọlọ́run bá tẹ́kùn lé kú dànù yẹn láyá tó lé wọn rẹ nínú máa kẹ́kẹ́kùn àgbàṣe ìrìn ọlọ́run ọba ni wọn ò ní kápá láti ilé ṣe nǹkankan wọ́n ma wo erú ẹjọ́ ma kùdà ní wọn nílé kọjọ ọlọ́pàá ní àpẹẹrẹ àwọn aláìgbàgbọ́ ní ìjọba ìgbéyàmọ́ ọlọ́pàá ní ẹni tí ó eléyìí bá ṣẹlẹ̀ sí níjọ́ náà wọ́n gbọ́nà lùbàárín ìrú ẹni bẹ́ẹ̀ ló ṣòfò ìrú ẹni bẹ́ẹ̀ ló pàdánù

òkúta mítà bá ti bá fẹ́ fi ṣubú pákó tá a ti bá fẹ́ fi ṣubú ṣùgbọ́n àtọ́nà ọ̀fẹ́ tó bẹ̀ pé ṣe ó ti ṣubú nìkan tó bá ti ṣubú ní ṣe é kó ó wá ẹ̀wọ̀ àdúwé nínú àwọn àwọn máa fi wé nǹkan nínú yóò ká ẹwù bàbá lọ fẹ́ fi àwọn ìyàwó bí tó fẹ́ sí wọn láti júwe wọn látara wípé wọ́n nímọ̀ nípa ìwé ọlọ́run ṣùgbọ́n kò ṣe wọ́n láǹfààní wọ́n ká ìwé ọlọ́run wọ́n ké wọ́n àjórí àmọ́ kò wúlò fún wọn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí náà tó ké àlùkùránì tó àlùkùránì tó ké ṣùgbọ́n ké òwúlò fún un

bẹ́ẹ̀ náà lẹ́nu tó ṣe wàhálà kiri bẹ́ẹ̀ náà lẹ́nu tó ṣe wàhálà hakurán bẹ́ẹ̀ náà lẹ́nu tó ṣe wàhálà haadi àmọ́ gbogbo tó hà lẹ́nu tó ṣe wàhálà hakulu kàmọ́ta yẹn fi bẹ́ẹ̀. Ọlọ́run ọba lápòjú rẹ̀ wọ́n dàá gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń kò bíjìbìjì ẹrù tíra. Ó ń lérí ni kò mọ́ sí bẹ́ẹ̀ ìdí bẹ́ẹ̀lẹ̀ kò ṣe láàfún àwa lè fira wa lè pè é ṣe tọ́lọ̀ ọba tuntun kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tí ò lọ́la fún mi ṣèbíra fún mi náà máa ń lo ẹrù síra tó náà ń lọ àná olóòmọdọ́ ṣùgbọ́n lọ́wọ́ máa ń lo kẹ́tẹ́kẹ́tẹ́ lórí pé kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀wò yóò síra fún mi ní ẹ̀wò sí ọlọ́ba ó lápàálé ẹṣin ó lápàálé kẹ́jẹ́kẹ́jẹ́ gbólóhùn àpọ́nlé ìròyìn àpọ́nlé òṣèlú nínú àpọ̀ àrùn ọlọ́run iná ń kára àṣùwà àti láṣọ ó tó ìwà àmì rẹ̀ ọlọ́run ní ìgbé tí máa hàn ẹ̀lẹ́sí púpọ̀ tẹ́yìn fẹ́ gbọ́ òun ìgbé kẹ́jẹ́kẹ́jẹ́ àwọn lárúbáwá wọ́n ń ka kẹ́kẹ́kẹ́kẹ́ sí rọ́mùsù àmì ló jẹ́ lèjàhá láti wà ìgbàláàdà bẹ́ẹ̀ yẹn bá fọ́nú tó gọ̀ tó kòlú lárúbá sọ pé ṣùgbọ́n ṣùgbọ́n kẹ́kẹ́kẹ́ ìyá súnmọ̀ tí wọ́n ti fi ní ṣe ẹni tàbọ̀lù ìṣìmáà ìdílé yẹn tó fi dẹ́pẹ́ nǹkan méjì lọ́wọ́ wá fẹ́ kó yé wa níbi yẹn tí ẹ mọ̀ wípé ìròyìn àkọ́kọ́ tó bá òbítíbitì síra kò mọ́ tó wà nú ẹ̀ ìròyìn náà wà fún jésù síra síra síra tó náà mọ́ àmọ́ ìròyìn kejì tọ́lọ́run fẹ́ kó kún kábà ayé máa pé gbogbo ẹni tó bá lòun nímọ̀ tí ò bá lò aláìmọ̀ kan ló jẹ́ yìí ọlọ́wọ́ àti pẹ́lẹ́pẹ́lẹ́ lórí jẹ́ pé méjèèjì yẹn ló pa kò mọ ní kí n tó mà kò ṣe láǹfààní ó tún fọ́nú ó yà nìyẹn tọ́lọ́ bá lò ó lórí àkúnmí ni ìròyìn ìròyìn yẹn ò ní kún ẹni pé kò kàn máa tó wà nílẹ̀ kò sàǹfààní pẹ̀lú tó lù àmọ́ ọlọ́run máa máa lọ ṣèṣà ojú kẹ́tẹ́kẹ́tẹ́ láti lè fún wa ní implication lórí pé kì í ṣe pé gbogbo ẹ̀ tó bá túmọ̀ tí ò lò ó kì í ṣe wípé kò ṣàǹfààní pẹ̀lú ìmọ̀lẹ́ nìkan tó fonú tiri lọ́dọ̀ ọlọ́ làfáwá ṣe sílá fún tèmi alẹ́ rahmatullah wọ́n ní bẹ̀rẹ̀ bá rẹ̀ nìkan tó ní mímọ̀ tí ò bá ti lò ó fọwọ́ ọjọ́ ẹ̀ wọ́n jẹ́ mọ́kànlélógún alẹ́ nìkan látara àti eléyìí tá a bá wo àwọn àfiwé tọ́lọ̀ mọ́ ń wá nínú Kùránì ó kún fún ọmọ ó kún fún òye ó kún fún àkíyèsí kábàá ní pápọ̀ yìí tọ́lọ̀ wọn bá ń bá wa sọ ẹ̀wù bàtọ́lọ̀ ń fẹ́ fi bọ́wọ́ àwọn aláìgbàgbọ́ ó sì gbólẹ̀ ìjọba ìgbà náà àwọn dáadáa tí wọ́n ṣe tó jọ ọ́ lójú gbà kò kò gbọ́lọ̀ ń kọ́ ní orúkọ àwọn ọ̀rẹ́ ni ìjọba ọ̀rẹ́ mímọ́ ọ̀bá yìí wọ́n kàn sá gúrù ṣùgbọ́n kò sí gbọ́lọ̀ ọ̀gbọ̀lọ́gbọ́ ṣùgbọ́n níbi ìwà ìwọ́n da yóò da gbogbo ìlà yóò máa ràn yàn lọ́wọ́ yóò máa ṣe dáadáa ọlọ́wọ́ àbá pa gbogbo dáadáa rẹ̀ yóò pọ̀ bí ó kì yóò kò lè àti ọlọ́wọ́ àdókò náà tó ẹni tó bá ní ìmáànì ó ti lápò tó fẹ́ kó jẹ́ ẹrọ sí ẹni tí ó ní ìmáànì gbogbo jẹ́ ẹrọ tó ṣe kò sí yóò kò sí wájú ọlọ fọ́rọ̀ ẹwà tó yé wa lọ́wọ́n bá ti jẹ́ kó yàtọ̀ mẹ́ta ló lẹ́bi ní ẹ̀ká fọ́rọ̀ òṣèré rọ́bì ọlọ́wọ́n bá ní àpéjọ júwe àwọn tí wọ́n ta ìgbàgbọ́ sọ́nà tó bá déwájú ọ̀nà nígbàgbọ́dà kìámà. Gbogbo dáadáa tí wọ́n ṣe níbi iṣẹ́ olóore láyé tí ò sí mọ́ ní bẹ̀. Ọlọ́run ní yóò dà bá ṣe kúṣẹ́ yẹn dà méjì sí látòjú ojú rẹ̀ ní. Ṣé mọ̀ yóò rí? ọlọ́wọ́ fún ọmọ máa kojú bí ojú ó fi wà wá tani ò bẹ́ẹ̀ wà kàdà mọ́ ẹni ẹ wá dáná dáná dáná dáná dáná dá ẹ wàhálà tó ṣe lóbi dáná ó tún wá ń kó eérú náà yẹn ó ń kó yọ tó fi dà sí òkè ẹ wá ní wàhálà tó ṣe gbóòórùn náà tó ṣe wàhálà láyé lóbi sísun fún ẹbí bọ̀ ó ṣe wàhálà lórí títọ́jú ọmọ òun kan ó ṣe wàhálà lórí iṣẹ́ ẹbí pọ̀ ó ṣe wàhálà lórí ṣe dára báwọn òbí ẹ̀ ó ṣe wàhálà lórí kóhó tún ayé ṣe ó jẹ gọ́ọ̀nà ó ṣe dáadáa ó jẹ pẹ́sidẹ́ntì ó sàánú àwọn ará ẹ̀ gbogbo àwọn dáadáa wọn yìí kàrọ̀ náà nínú ṣáàjà ìdílé rí orí ẹ̀ òní náà ṣe. ọ̀rọ̀ náà ló ń kàrọ̀ náà ní ṣáàjà kọ́dà ẹgbẹ́ tí eérùn ni tó ga rororo tàdédé atẹ́kùn bá bẹ̀rẹ̀ níjọ́ náà bí yẹ́ùnì náàọ́sì yẹ́ùnì náàọ́sì ọjọ́ atẹ́kùn tí bá bá fi ọjọ́ ròyìn kankan ìyẹn túmọ̀ sí pé nǹkan yẹn náà máa ṣẹlẹ̀ lọ́jọ́ bí ṣùgbọ́njọ́ tó ṣẹlẹ̀ tó kù ara lábọ̀ wà fi yẹ́ùnì kún áàsì atẹ́kùn àgbà ló jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wá ní yọ́n àwọn ti bẹ́ẹ̀ ní wípé ìjì òṣèlè tó ti jọyẹ̀ rí lọ́wọ́n fi ṣubí yá òun àwọn sí ìjì wá ṣẹlẹ̀ ní jọ́nà tó kó háyà ìjì yẹn wá rọ́nù gbogbo ènìyàn pátá ìgbà méjì ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àkọ́kọ́ bí ènìyàn ti tóbi tó yóò di sàbíà ẹlẹ́ẹ̀kẹ́ ìjọba tí wọ́n á di sàbíà tó tó gbogbo ẹ̀ká òun ní ṣe é sà ẹ̀wù àdúgbò ìdí mi yẹ tọ́lọ̀ ní ìdúgbò pákó atẹ́kùn lè gba pákó kó lè dá ilẹ̀ ló sọ àmọ́ kó dàda ilẹ̀ alẹ́ àpàdà àtútù ẹgbẹ́ ọlọ́run nínú ọ̀rọ̀ ọlọ́run wa dúró lórí eérú ọ̀tàpá rẹ̀ mọ́nà atẹ́kùn ni lóbi jẹ́ lóko bẹ ìsú máa ní bá ti kúrò níṣẹ̀lú ẹ̀ kó ṣe ayé wá kódà kó ṣe dáadáa jù bẹ́ẹ̀ láyé ẹ̀ka ẹ̀ tó bá kú lórí gbogbo gbogbo dáadáa ẹrù ní ní ìtumọ̀ níwájú ọlọ́run ọlọ́run ọba ní báyìí ní iṣẹ́ náà ó ṣe kù dànù kò ní ìlú kó lọ́nà ọlọ́run wá bùrù pé láyá kó dúró lẹ́nu mẹ́ kásàbù wàrá ṣe ní oníkì kápá láti kó tó ṣe ẹjọ́ mọ́ níwájú ọlọ́run ọba níjọ́ náà. Láàrín ká mọ́ ọ̀tọ̀ ẹ̀rọ ẹ̀rọ ìgbà rí

òun náà ni bí láàkó ìwà tó dáa sí tí ó sì lè ní túnmọ̀ tí ó sì lè rùbí láàdá níwájú ọlọ́run ṣùgbọ́n tí ó bá ti sí ní mẹ́rin mẹ́rin dáa jù bẹ́ẹ̀ rẹ̀ láyé ọlọ́run yóò bá tó kalẹ̀ ṣùgbọ́n yóò kú dànù kò ní ṣe láǹfààní níwájú ọlọ́run ọlọ́run tó sọ wà ń bẹ̀rẹ̀ Ọlọ́wọ́ ọba ní alámdárọ̀ tẹ́ wà mẹ́ni tẹ́ lákèsí ni sí ojú òkú yìí, àbójútù yìí, alámdárọ̀ tẹ́ mẹ́ni náà wù tẹ́ mẹ́ni. Alámdárọ̀ jẹ́ lẹ́ẹ̀rin ni àbẹ́ ẹ̀mọ̀ ni pé dájúdájú ọlọ́run ọba tó dá sánmà àti ilẹ̀ méjèèjì bilhaq òdodo ló fi dá òdodo tẹ́lẹ̀ ti dá tó ti fi dá ilẹ̀. ọlọ́run ní kó bá wu òun lẹ́sẹ̀kẹsẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ yìí ìrìnàṣá ló bá wo òun ọlọ́run ẹgbẹ́ òkú sọ̀rọ̀ gbogbo àwọn táwọn pẹ̀lú ṣẹ̀kọ́tá òun sí gbogbo akúrò òun ọ̀pá gbogbo wa lẹ́ẹ̀kan ọrụ ta lè

ọlọ́run ọba ní kò kó mi lágara láti gbé bẹ́ẹ̀ wà máa dá níka ara lọ ibi àbí ọlọ́run ọba ní kí n gbé bẹ́ẹ̀ kí n kó ogun lẹ́ẹ̀kan náà kẹ́ parẹ́ kí gbogbo yóò kẹ́lẹ̀ àbúrú tó wà lórí rẹ̀ ọlọ́run kò sì fẹ́ mi ọ̀rọ̀ láti ṣe bẹ́ẹ̀. ọ̀dọ́ ọdún orí náà àmúdẹ́ ní àárọ̀. ọ̀dọ́ nígbà bẹ́ẹ̀ rògbòn gbogbo yóò dúró wámúwámú wájú ọlọ́ nínú àánú rẹ̀ lérí wa lórí

ọlọ́run bá ní wọ́n bá ọ̀sùn nílá ilẹ̀ ní àfẹ́rí gbogbo àwọn tó kọ̀tọ̀ lọ àti gbogbo ẹ̀yìn èèyàn pátá pàápàá jùlọ àwọn tí wọ́n jọra wọn lójú láyé tí wọn náà ọlọ́run tí wọn pàtàkì ọlọ́run tó yẹ pé àdáadáa lẹ ayé kò ní kún ra wọn láti tẹ̀ láṣẹ ọlọ́run ọlọ́run wọ́n bá ọ̀sùn nílá ìjẹ̀mí ààrùn Ọlọ́wọ́ bá ní gbogbo wọn pátá ni wọ́n dúró wámúwámú báyìí. Wọ́n jáde nínú sàárè wọn nígbàlùkò ló ń wá níwájú ọlọ. Kò sí pé mo fẹ́ padà bẹ́yìn. Kò sí wípé ẹjọ́ padà lọ mú sí mo gbàgbé ọlọ́sìn lòmí fi ṣe jọ gbogbo mẹ́tì wá níwájú ọjọ́ ní ààrùn. Ọ̀rọ̀ fún àpá orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́wọ́ ní àwọn ìyàgbá ń bẹ táwọn tí ó kòrí ibú wọn ràn wọ́n níjọ́ náà. Méjì lè yàn, àwọn ènìyàn kan bẹ àwọn kọtọ lọ, wọ́n gbẹ̀rágá

wọn ò nípò akó wọn sábẹ́ àwọn ọkàn mi àwọn ẹ̀yọ́ wá ń sọ fún wọn wípé àwọn alọ́lọ́run ní pẹ̀lú ọlọ́lọ́run wọ́n sì dàgbẹ́ bẹ́ẹ̀ nítorí tí wọ́n fẹ́ jẹ àti nítorí tí wọ́n fẹ́ lò ọlọ́pàá bá ń lọ́wọ́ wá ìjọ náà àwọn fúnra wọn mọ́ ìyà ọlọ́run lérí àwọn tí wọ́n rò pé wọ́n lágbára yẹn onímọ̀ ìyà yóò ti wọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn jẹ́ rògbówó ń pàdé ṣàgbó ni ògún ni ọya ni abáwọn èèyàn ní ìtọ́sọ̀rọ̀ àwọn dọ́lọ́ mayín lọ́wọ́ ẹlòmí àjẹ́ ọrụ ọrụ ní ọlọ́run ní a máa sọ fún àwọn àbá àwọn tí wọ́n tí wọ́n lọ́wọ́ tí wọ́n bẹ̀rù ẹ̀dájọ́ ọlọ́wọ́ bá lọ wọ́n wà máa sọ níjọ́ náà nígbà tí wọ́n bá rí àwọn ọmọ tí wọ́n pè lọ́lọ́run láyé táwọn náà ń gbúyọ̀pọ̀ wọ́n wà á pè wọ́n gbà ẹni tá a sọ lọ́lọ́run láyé ẹgbà wà. Ọlọ́run gbogbo àwọn tí wọn ò náà ní ọlọ́run bíbẹ̀rù ẹ̀dá ẹgbẹ́ wọn pàtàkì lẹ́mìí wọn jù tọ́lọ́lọ́ wọ́n wá máa sọ fáwọn ẹ̀dá náà àwọn tí wọ́n gbé jùpọ̀ ọlọ́run láyé ilẹ̀ ní iná takubaru àwọn tí wọ́n gbéra ga tí wọ́n gbéra wọn dípò jíjà fi ọlọ́run fáwọn èèyàn. wọ́n máa sọ fún wa pé ṣẹlẹ̀ ẹ̀mà pé bàtà wà láyé ẹ̀yìn náà lágbọ́dọ̀ sílẹ̀ mi. Nílẹ̀ là ń ṣe nígbà tá ń bẹ láyé ní ojú

àwọn yóò máa sọ fún wa nílọ́gbìdà ìjáàmà nínú náà wọ́n wà máa sọ wípé láó àdáadà wọ́n wùlà àbẹ̀ iná wọ́n máa sọ wípé tó bá tẹ̀lú sí ọlọ́run ọba ó kọ́ wa lọ́nà ní táwọn náà bá mẹ̀rẹ̀ ní àwọn tó bá fi ní mọ̀nà gbàtà ìgbẹ̀ láyé àwọn tó bá mẹ́jẹ̀ ní ìyá ṣùgbọ́n kò bá ẹgbẹ̀rẹ̀ wá ẹ̀sùn orí òsì

tó wọ fóònù sàn ẹlòmí ọ̀gá tí ń bá ṣiṣẹ́ olùdókòwò fóònù òfòrí kalẹ̀ bọ́lọ̀ gbogbo àwọn ẹgbẹ́ gbé sípò ọlọ nínú ẹ̀mí yín tó bá dìjọ́ lórí àlùkìyà àbámọ̀ òní ń gba máa nítorí àsìkò sàwáhùn àlẹ́ ilẹ̀ àjẹ́sí ní àmì sọ̀bàmù náà àjàdéyìnà sáwà ọ̀nà alẹ́yìnà bákanná ó ti dọ́gba bákan ló ṣe rí àjàdéyìnà àwọn òbá àfara ya káwọn ó sunkún sunkún sunkún sunkún pariwo káwọn òbá sì má pariwo káwọn ó ṣe sùúrù lórí iná sáwà ọ̀nà alẹ́yìnà bákanná ẹkùn yóò ní kí náà yóò ìmọ̀ wíjọ́ yẹn kò ṣàǹfààní gẹ́gẹ́ bí ìmọ̀ lẹ́yìn máa lánà ní màáyí. máa lánà ní màáyí ti máa hàn kò sí ti ká lè sá lọ mọ́. iná ti gbé àwọn ti wà nù náà gbogbo àwọn ẹgbẹ́ ń ṣe olùkùtà ọ̀rọ̀ ẹgbẹ́ nìkan ló já gbogbo ìgbà sí ìlú. àtẹni tó bá ti wọ náà àtẹni náà kò sọ̀rọ̀ kankan mọ́ àwọn ti lọ wà nù náà. ọrụ ó ṣe ẹ̀rẹ̀ lọ́nà tó wà kábà lóòrùn bí ó sì lè ṣe ẹ̀rọ ọ̀dọ́ sọ yẹn gbogbo wa náà wá ní fẹ́ kọ̀rọ̀wọ́ já síbẹ̀ ẹ má jà á ṣe tó lè ṣe síbẹ̀ àwọn èèyàn tẹ́ sọ ti tó ẹ padà ọlọ́run àwọn olè tí wọ́n jí ní èèyàn jí ní bóòlù jí ni lásọ èèyàn ti padà rásọ míì bó ti ní ní dúkìá èyàn lè padà ní dúkìá tó bá jí mọ́ rẹ̀ lọ parí tó bá lọ pàdé ọlọ́run bá pẹ̀lú kó fún wọn máa sọ pé wọ́n lánàá mi máa fi wọ́n tí kò sí ìrìn ẹ̀ta wípé àwọn èèyàn bá ń bẹ wọ́n ṣe àwọn ọ̀gá olùsíní lọ́nà láyé ó lè sùn ọ̀gá olùsíní lọ́nà pátá omi ṣẹ̀tọ́nù ṣẹ̀tọ́nù náà àwọn èèyàn náà wà á dojúkọ ṣẹ̀tọ́nù pé ìwọ ló ṣùwà lọ́nà gbogbo ìlú nínú náà nìyẹn àlùmọ́nà kọ́ṣà ìjọjọ́ náà fọ̀rọ̀ máa rẹ̀ lọ́wọ́ yóò ṣẹlẹ̀ nínú náà dáa náà láàárín àwọn tó kọjọ lọ́wọ́ àti ṣẹ̀tọ́nù kọlọ́wọ́ bá ní wọn kọ́ọ̀nà ṣẹ̀tọ́n fún àwọn àfá àmà sọ wípé ṣẹ̀tọ́n yóò ṣe kú túbà nínú rẹ̀ ayà yìí náà ti máa ń fi lẹ́sẹ̀ nígbà tí gbogbo ọmọ gbogbo ẹ̀ bá tẹ́sùsà gbogbo ẹ̀ tó wọ̀ náà wọ̀ náà tán ọlọ́mọdé àwọn ọmọ àwọn àti gbogbo wa lápapọ̀ ọlọ́wọ́ bá ní tí wọ́n bá wọnú náà وقال الشيطان لما قضي الأمر وقال الشيطان لما قضي الأمر ألا لسوا ما صبي nígbàtí gbogbo ètò bá ti yanjú tán ọmọ ẹ̀mẹ́ ti wọná ọmọ àlìjánà àtiwọ àlìjánà kápò mara wa bẹ́ẹ̀ ọlọ́pọ̀ sí bẹ́ẹ̀ fún wa gbogbo ẹ̀ ti parí ọmọ náà ní rí ìyá wọn àmà àlìjánà àti ní ìgbádùn wa bẹ́ẹ̀ ṣèǹtọ́nù tó bẹ̀rẹ̀ kútúbà lórúkọ náà nígbà tó mọ́ra ti dé kámà ẹgbẹ́ ṣèǹtọ́nù ti mọ̀ tó wọ́n wọ náà ṣùgbọ́n wá population ọlọ́wọ́n ọlọ́ọ̀bá ti tọ́jú jẹ́ ní ẹni nẹ́mẹ́ yẹ́dùn ìsìnkà òun lè kú mú ní ọ̀sàrò sẹ́yìn èsù ń pe àwọn èèyàn díẹ̀ àwọn pàtì rẹ̀ ó pè wọ́n ká lè jọjọ pọ̀ nínú náà ó sì rí ṣe kọ́lọ̀ mẹ́ta wà máa sọ pé gbogbo wà nínú náà ẹgbọ́ ọba tó ọba èṣù náà mo bá àdéhùn àdéhùn tèmi irọ́ ni mo padà jàmbá nílé rí ẹ̀ jẹ́mọ́ ṣùgbọ́n kò ní jọ bẹ́ẹ̀ láyé lọ ní jọ bẹ́ẹ̀ lọ ọlọ́run yéṣù ó máa sọ nínú náà o náà ní kún fẹnu ara rẹ̀ sọ pé sọ wájà fún wájà láàkàn ọlọ́run ọba ó sàdéhùn pé ẹgbẹ́nu sàárè ẹgbẹ́nu sàárè ó sàdéhùn pé obìnrin dìde obìnrin dìde ó sàdéhùn pálí iná ń bẹ iná ń bẹ gbogbo ẹ̀ ló sọ̀dọ̀dọ̀ lérí ẹ̀ èmi náà bá ń sàdéhùn gbàtẹ̀ ń bẹ láyé àkọ́kọ́ àdéhùn tíṣe ìtọ́nù kọ́kọ́ bá wa ṣe ó náà ní wípé ó sàdéhùn fún bàbá wa Adam òní àrẹ àdúlùkún aláṣájára ti rùkún níbi wa múlíkì ńlá yàbẹ̀lá

ìmọ̀ pínlẹ̀ oko fún yàn ṣùgbọ́njọ́ bá wọn ní oko abẹ́ ọ̀pẹ yóò fọ ọkọ̀ mi máa dáko àbórí àpáta tó fi ṣe wàhálà tó wàhálà rẹ̀ fi ní yọ dọ́ńtọ̀ sí ní olóògùn lórí ìdílísí lọ́wọ́ ṣùgbọ́n bá bẹ́ẹ̀ fún yàn lórí ọ̀bádé òsì yóò fọ ọjọ́ ọ̀bádé òsì ọ̀bá ìmọ̀ ka àṣẹ́tọ́nù ẹ̀rì nígbẹ́ ẹ̀rù ó láàánú kò sí ìfẹ́ orúkọ oúnjẹ lọ́pọ̀ pọ̀ múlé bí ṣẹ̀tọ́nù ṣe rí ní ẹ gbogbo ẹnikẹ́ni tó rò pé òun rí orí ńlá owó rè ẹni tó rò wípé gbogbo ọmọ ó ra ọkọ̀ fún ìyá ọpẹ́ ló ká ọmọ ó sórí ọlọ́run bá ní ṣètọ́nù ó máa sọ wípé iná rọ́gbà fún wàhádà fún wàhádà àkọ́ lọ́pọ̀ ọlọ́run bá tó dá yín ó sàdé fún yín èmi èsù bẹ́ẹ̀ mo sàdé òfún yín láyé àdéhùn tèmi gbogbo tí mo sọ Àkàlà tògùn mo ṣe pa gbogbo ẹ̀mọ́ yín lọ́wọ́. Èso wà máa ń sọ pé bí mo lè ṣe ní ẹ̀dàbẹ́ tó wò ní ibi ìṣe pé mo lágbára lérí yí o. Ìṣe pé mo lágbára lórí sí gbogbo ẹ̀yìn tẹ́ kàtẹ̀lé mi yẹn kàtẹ̀lé mi náà ni. Ìṣe pé mo lágbára lérí lórí. Èèyàn fẹ́ wá lọ kí n, èso ń rìn ọmọlẹ̀ sẹ́wọ̀n máa tẹ̀lé rẹ̀ wọ́n kò lu èlò ń yọ mọ́lẹ̀ jama ọmọ ìlú àwùjọ ìlẹ̀ olùgbé olùjọ́ mélòó tó fẹ́ wọn mọ́tọ́lá tẹ́sù wá jẹ padà lẹ́nu náà ẹjọ́ báyìí èyí òun ló padà lẹ́nu ṣèlúfà ẹwọ bíi jésù olùjọ ló ń fẹ́ pé gbogbo àwọn ìtàgé ẹlẹ́rìí yẹn kò lè wọ́ ẹ máa sọ pé sùn náà yẹn sùn ṣẹ̀tọ́nù ó máa sọ níjọ́ náà wípé wa máa ká nàbí alẹ́ ìkúnmí ìṣòpọ̀ọ̀nà Èso máa sọ wípé mi ṣẹ̀tọ́n ní oní ni ò lágbára kankan lérí yìí bí bá pè ní bẹ́ẹ̀ bá dá mi lókò sí bí ṣe. Mo kàn ń tù yí lójú mi, mo kàn ń ṣe ìgbẹ̀ǹgán ìtàjẹ́ ni, ṣùgbọ́n tẹ bá ti gbàgbẹ́ ẹ̀dùgbọ́sọ̀rọ̀ sí mi lágbára gangan lè ní lérí ọ̀rọ̀ ìnàká ìnàká ìdà ìṣe ìtọ́ nìkan nà bọ̀ ìfá ọ̀nà ní èdè oṣù jẹ́ rí ẹ ó lẹ̀ àwọn ìlú ìmìnà ṣe ìtọ́ ọ̀rọ̀ jù ó ti lè jìnà ó ti sálọ àwọn yàtọ̀ kùrù sí ìpèsè ó sálọ àmọ́ ìwọ náà ti fa ìgbó zi nìyẹn a ti fi wa fẹ́sù nínú ọ̀rọ̀ ẹnu wa nínú ìrìn ẹsẹ̀ wa nínú gbogbogbòdó wa lè tún fi ń ráàyè fíjì wa bó ṣe wù kódà ẹlòmí ìkọ́kọ́rọ̀ yàrá ẹlòmí ọwọ́ ìṣùgbọ́n كنتم فاستجبتم لي Ẹ̀sùn ní mo kà pè yí náà ni mo gbìyànjú ẹ̀wò ẹ̀sìká mi ló. Ẹ̀yìn la ẹjẹ́ pè mi mo kà dráì ẹ̀, mo pè yí ẹ̀sì jẹ́ pè mi ẹ̀tẹ̀ lé mi. Wọ́n ní ẹ̀sùn ní kẹ́nìkan ká má fún mi lẹ́nìí wà ní mú àwọn fúnta fún orí ara yìí ẹmọ fún nínú náà ẹmọ́ pé ṣe o ẹmọ́gbọ́ ẹwùgbá ibi tí ó kàrù sí ìrìnà ṣe ìtọ́ọ̀lù ẹ́ ìyàkùn àdúgbò Ọlọ́run tí mo rí sọ ọmọ inú ayé ṣe ṣù, èso mọ̀ sọ wípé wàláàdà lúlú ní ẹlọ́pù mi ní mímá torí ọmọ anáwó mọ̀ pariwo lè lórí igbó ní igbó ní igbó ní èso wàláàdà lúlú ẹ ní orí ara yìí ní kẹ́ pé jù bẹ́ẹ̀ lọ mi ilé gbà yín lẹ̀ láàyò yí máa ẹ̀yin náà lè gba èmi náà kalẹ̀ láàyè gáwà ìkìlà wa múra wa fún ọgbárí èébù yóò rí súnmọ́ ẹgbẹ̀ bá bóòkú ẹ̀sùn ọ̀nà bẹ́ẹ̀ bóòkú ìlú ọ̀hún náà àkọlọ́pù sọ wọn ìjọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ń sọ yìí bó ti wulẹ̀ kó lè tó mọ́tẹ̀ lẹ́sùn bó ti wulẹ̀ jíjẹ ẹ̀mú ó ṣe tó mẹ́lọ sáyà agreement contract pẹ̀lú ṣẹ̀tọ́n ibi tí ó padà kágun sí ni ẹ ó dàkó òtù gbogbo ayé gbádùn ibi tí ó padà kágun sí ni ẹ ti sọ àwọn ọ̀sọ̀gbọ̀n pé pálá tẹ̀lùmù ní yóò máa sọ pé ẹ mọ́ fún mi orí ara yìí ní kẹ́ẹ̀kú ẹ̀yin ò lè gbà mí lẹ̀ láì ta wà yìí èmi ò lè lẹ̀ bẹ́ẹ̀ sì lẹ́yìn náà ò lè gbà mí. Èsúní mi ìka fárútù ká kúkúrú bẹ́ẹ̀ tí lè pèsè máa kúkúrú. Gbogbo ń jẹ́ pè mọ́ mi yẹ níjọ́ náà yóò ní inni kàfàrùtù bí máa aṣùràtù mú mi mi kọ́bẹ̀ inni kàfàrùtù bí máa aṣùràtù mú mi mi gbogbo jẹ́ pa mípọ̀ gbogbo ipò tẹ́ sàfíjì rẹ̀ lọ́dọ̀ mi mo yẹ ẹ́ lẹ́yìn ìṣẹ́ mi mo ní mi ìdìbòrà mi bẹ́ẹ̀. ìrìnàgbọ́n ni ìrẹ́rùn dájúdájú gbogbo àwọn tí wọ́n bá fẹ́ sùn já nǹkan pọ̀ tí wọ́n bá pa nǹkan bí ìpapọ̀ mọ́ ọlọ́run òní là. ìyá ẹlẹ́ka ẹlẹ́ro ló jẹ́ kí wọ́n jọ náà èsù tó ọ̀tẹ̀ ló lẹ́yìn ẹni ló sì máa fi ṣe báyìí bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ àgbẹ̀ bí sí ẹ wo tọrọ ayé bí ayé ń tàpá fún ìṣùjọ́ lọ́nà bá a lè jókòó ń bí bá a ṣe mọ báyìí bó bá lè kó lórí ayé kan lọ́wọ́ akọrin ibi ó kú jù báyìí lọ gbogbo tó bá ti ní ọmọ ọ̀tẹ̀sùn nú akún àwọn èèyàn tẹ́ ìgbé kẹran ó tún máa polongo ẹ̀ káàkiri ayé ṣùgbọ́n ìjọba ti jẹ́ tọ́lọ́run ara ò ní fẹ́ ọkàn ní fàṣì tí ẹ̀ bá lọ́yìn èyí ó máa ti lé ayé yanjú ẹ̀rọ má bẹ Sudan gángan bọ̀ pípé ìṣòwò padà yóò yọwọ́ pọ̀. láì bínú alukur'an ọlọ́run ká má bàlẹ̀ ṣe ẹ̀kọ́ọ̀nù قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين. Ọlọ́run bá ní ọ̀rọ̀ náà kò yàgbọ́ sọ́rọ̀ ṣẹ̀tọ́n. Ìgbọ́n ẹni èyí ni ó máa yí sí ọ lẹ́bi pé kọtọ lọ́run kọtọ lọ́run mẹ́sì sọ lọ́run mẹ́sì sọ lọ́run. nígbà tó bá padà wá kọtọ lọ́run tó sì tọ̀ lọ́run tọ́lọ́run gbá ọdún tán. èsù gan fúnra rẹ̀ ni ó máa wá sọ fún ọ pé mo yọwọ́ lọ sẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. èmi ń dé mi mo bẹ̀rù ọlọ́run o èsù ní ọmọ sọ ní jàmá ìkìlá tún fẹ́ ọlọ́run tún sọ ní yorùbá ní bọ́lọ̀ bá ti fi ọ̀nà ẹni ẹni kí wọ́n ní òye ṣe wọ́n ní òye pa ni wọ́n fi ti wá kọ́lọ́dọ̀ èso àmọ́ lọ́fà àbútẹ́sì gbogbo tọ́lọ̀ ọba sọ fún wa nípa èsù yìí ó tó kárí sá Jésù ṣe wá rí ẹ ó wá ní àwọn agents

kò sí tí ó lè jẹ kò sí tí ó lè ṣe kò sí tí ó lè wọ̀ inú èèyàn gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀kọ́ bá wọn dá nǹkan pọ̀ ẹ jìnà sí wọn gbogbo àwọn àlàyé tọ́lọ́ ń ṣe kalẹ̀ rí bí ó ṣe rí lọ́wọ́ ń ṣe sọ yẹn kò sì ní yí padà bóòlù yẹn ti wá fẹ́ lábújá yẹn níwájú ọlọ́run tó ò gbọ́ ni lóòótọ́ agbọ́ báyìí agbọ́ kó ní kálukú wo lóòótọ́ ní ilé Sudan náà pọ̀ lórí gbọ́dọ̀ mi ìfẹ́ mi mọ omi Sudan náà pọ̀ lórí pẹ́lú mi wáṣẹ́ olóṣù dá nǹkan pọ̀ lórí pẹ́lú mi fẹ́ láyé olóṣù dá nǹkan pọ̀ lórí pẹ́lú mi fẹ́ lówó olóṣù dá nǹkan pọ̀ nítorí pẹ́lú mi fẹ́ jẹ́ èèyàn láyé olóṣù dá nǹkan pọ̀ kódà nítorí pẹ́lú mi fẹ́ nímọ̀ omi nǹkan tí ó yẹ gómi níbẹ̀ ní sísọ kú sọ ẹni ah èmi náà pọ̀ kí láǹfà nímọ̀ tó mọ̀ tí ò bá yẹ ẹ má bẹ́ẹ̀ sì dá nǹkan kan pọ̀ torí pé bí dẹ́ẹ̀ ní fọkàn sí ló ti yarí sílẹ̀ ìgbàgbọ́ lọ wá sọ̀rọ̀ ọ̀nà tó lágbára yìí tẹ́nu ìṣẹ́gun abẹ́ kùránì máa ń bá làákàyè ẹ̀mí àti ìfura wa sọ̀rọ̀ ọlọ́run ti mọ̀ wípé ẹ̀yìn wọn ti gbé sókè ẹ̀lú ti máa gbà wá pẹ̀lú ọlọ́run bó lọ́wọ́ kò sí ní dájú náà báyìí láàánú wa àyà tó wá tẹ̀lé ọlọ́run tẹ̀lé sọ̀rọ̀ àlùjẹ́ náà fún kọ́kànlẹ́ tó lè báyìí Ọlọ́wọ́ bá ní gbogbo èèyàn kọ́ ní sọ̀rọ̀ wọn bá yẹ ó, ẹ mọ́bẹ̀

àlìjánà èyí tó jẹ wípé àwọn odò yóò máa tà lábẹ́ irú àlìjánà bẹ́ẹ̀ láàfin wọ́n sí ní gbogbo ẹjọ́ bá ti tó wọnú àlìjánà òjú jáde mọ́ kọ̀lù yìí na bí i àbí tí ó máa gbé lọ gbé rẹ̀ nìyẹn pẹ̀lú yọ̀ndọ́ ọlọ́run lọ́wọ́ bá fi ṣe bẹ́ẹ̀ ìlú tó fún wa ká fi mọ̀ wípé ẹ̀sùn àlìjánà wáyé gbójúlẹ̀ pé ló ń bá tuntun láyé lé ìlú ọlá tó láyé ẹnu kó padà wá fún èyí tó bá ti sọ sí yẹn lẹ́ni lẹ́ẹ̀kan yóò jẹ́ ká mọ̀ pé kò sí pàdé mẹ́ ilé tó kọ́ wọ́n ní òṣìṣẹ́ni tó ní ilé yẹn ní gbogbo nàìjíríà ṣùgbọ́n tó bá ti rán tó padà gbé ọkùn mẹ́jọ láàárín àsìkò yẹn ara ń padà ọkọ̀ tó rìn ọjọ́ tó lórí ẹ̀ ó bá ti jọ́ fi gbogbo ẹ̀ tẹ́bá ti bí ọlọ ìwọ̀kọ́ ló ti padà gbogbo ìgbàdíyàn bá ń wọ aṣọ ńlá tó ń wọ̀ tó tún dalẹ́ tó tún bọ́ tó tún wọ̀ tó tún bọ́ máa ronú pé lọ́kàn ń bọ̀ tó wọ̀ ọ́ sí ìṣòwò ló bọ́ mọ́ gbogbo àti abá ti ń wẹ̀ ẹ̀já máa ronú pé ìwọ lọ ń fúnra rẹ̀ ìjọ kan ń bọ̀ wọ́n wẹ̀ ọ́ gbogbo àwọn àìyẹ ìyẹn fi máa ń rántí ọ ọ̀rọ̀ nílé rẹ̀ ogun omi sórí ó yẹ kó wá lọ́kàn yẹn gbá lọ́kàn sì ń bọ̀ tó lè pé wọ́n ti rí ìdìbò lórí. ojú làárọ̀ ó fẹ́ jáde owó ọsọ dúró níwájú mìíràn ojú gẹ̀ẹ́sì làwọn ká ọmọ dáa. ó jáde nígbà ojú padà dé lálẹ́ ojú bọ́ aṣọ ojú bọ́ ọkọ́ rántí pé lọ́kàn ń bọ̀ tó wọ́ tó ní bọ́ mẹ́rin bléèdì ni wọ́n fi tú lára rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ojoojúmọ́ ló yẹ ká máa dájú tó bí ọlọ́wọ́ bá bàbẹ̀ lówó tí tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá ti wá gbogbo pa àwọn tán bá ti bẹ̀yẹ mọ́ ọlọ́wọ́ dágbọ́ ọlọ́wọ́ bá gbọ́ láti gbólẹ̀ ayé ti jẹ rin àwọn iye nìkan láti sínú àlùjànnà àwọn tí wọ́n gbé sùdà nǹkan pọ̀ àlùjànnà ìtẹ́jìrì mi láti ẹlẹ́nà kọ́ọ̀lì ní ìdàbíyá ní ìfẹ̀rọ̀ bìdí wọ́n máa wà nínú àlùjànnà lọ bẹ̀rẹ̀ ẹnu bá ní kúmá inú àlejò ẹ̀nà kótó ìgbádùn tí nira ò ní káyẹ̀ àlàáfíà táàrẹ ò ní ṣe ìyàmọ́ ìdùnnú tí bàbújẹ́ ò ní ṣe ìwọ̀nú ẹ̀ ẹ̀rín tẹ́kùnù ò sì ní ṣe ìdébẹ̀ gbogbo dáa kankalẹ̀ lórí bẹ̀ láyé ẹkùn ó lọ sàá ìdìbò ó lọ sàá ẹkùn ọkàn jáwọ́ àlàáfíà ó lọ sàá ààrẹ ọmọ tó sáfi láàrin ìtòmí ìdáyé náà nìyẹn ṣùgbọ́n wà ní jẹ́mìnà a máa gbẹ́nu àlìjánà lọ pẹ̀lẹ̀ ní pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ọlẹ́ ìṣòfẹ́ tó bá ti wọ́n àlìjánà pátá tí wọ́n sì máa kíra wọ́n pẹ̀lú àṣẹ́lẹ̀ àmàrí ìgbìmọ̀ assalamu alaikum àlàáfíà àlàáfíà ni ó máa jẹ́ sí wọn olóògùn máa kíra wọn nínú àìjẹ́ náà abẹ́ọ̀lọ́ níbi tí agbójúró lọ́dún ibi tó dáa tó ṣe é dúró ni tọ́lọ́rùn ní kó lọ jẹ́ abáyẹ̀wẹ́ lórí àkàṣíwájú Thank you sàlámù yìí má yọ nínú ìṣẹ́mí wà mọ́yọ àlàáfíà nínú tẹ̀mí wa sàlẹ́mú fìlì mẹ́ àlàáfíà nínú gbàgbọ́ ọlọ́mọ́yọ ń bẹ̀ mọ́yọ àlàáfíà nínú gbàgbọ́ wa sàlẹ́mú fìlì bádàn àlàáfíà nínú ara ọlọ́mọ́yọ kúrò sàlẹ́mú fìdí àlàáfíà fìlì ìbádà àlàáfíà níbi kásí lọ ọlọ́mọ́yọ kúrò fún wa ayọ̀ àlàáfíà kúrò ní gbogbo oríkèríkè ara wa ìyá tó ń di àtàlà ìdáàfimẹ̀ kíra wa náà ìjẹ́rẹ̀ àlàáfíà àwọn abẹ́rẹ́ ní tó bẹ̀rẹ̀ nípa ìdúró ìpínlẹ̀ àlàáfíà náà aláàmọ̀ yíwa ìwà lọ́pàá ọ̀rọ̀ tí ó gbọ́ àlùjọ náà ní fún wa láti lè máa sọ iṣẹ́ tí ó sọ wá dọba àlùjọ náà fún wa láti máa ṣe ìwà tí ó sọ wá dọba àlùjọ náà ọlọ́run sọ́jú fún wa lè gbé wa wọná nínú ọ̀rọ̀ nínú ìwà nínú iṣẹ́ ọlọ́run gbé wa jìnà sí lè jìnà sí jẹ́ kó ti fáwa láti lè bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mí wá yẹ wa fún nínú mímọ̀ yẹ wa fún nínú àlàáfíà yẹ wa fún nínú àlùbìkì lọ́dún gbogbo ìtumọ̀ láti lè kíkú sí ọlọ́run lè wá fún mẹ́ lè wá fún ní dáadáa lè wá fún ní ìfọ̀kànbalẹ̀ lè wá fún níbẹ̀rù ọlọ́run lè wá fún nípayà ọlọ́run lè wá fún níjọsìn bọ́lọ́run lè wá fún lọ́lá Ilé wa fún láyá, ilé wa fún lọ́mọ, lọ́mọ ti yá àmọ́ra rìn, gbogbo ẹ̀kọ́ ti wá ṣe fún wa pé mìírin iṣẹ́ láàbìmọ̀ wa ìjọ́nà. Lẹ́sí yá àmọ́ra rìn, ọ̀sọ́gbọ́n ara rẹ̀ ni Muhammad sallallahu alaihi wasallam. وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليكم والسلام عليكم ورحمة الله وبركاته